ẹ ní ìdí kẹ́ẹ̀kí sáàfáà ẹ ní ìdí kẹ́ẹ̀kí sí àfáà ẹ mọ̀ pé àfáà mọ́ nítorí pé ẹ fẹ́ ṣàdúrà fókù gbogbo ẹ̀yin lè mọ́ mú ìbàdàn tẹ́ ẹ mọ́ lọ́lé olókùú tẹ́ lọ́mọ́ sí fìdáwù ẹ mọ̀ pé ẹ̀ ń gbá wọn ni ẹ̀yin náà mọ̀ ẹ̀yin náà mọ̀ ìyá alágbájá kú ń jò ní ẹ kóra yín lọ ẹ kágbádá lọ ọbẹ̀ àdúrà tọ́lọ́hùn ò nígbà lọ́wọ́ yín ta ń ràn yín ṣẹ́ pé kẹ́ ẹ lọ sílé olókùú kẹ́ ẹ lọ bá wọn ka kùránì ta ń ràn yín ṣẹ́ ta lẹ fi jọ. nígbà ànábì kú táwọn sọ àbà ṣe bẹ́ẹ̀ fún nígbà àbúbákírì kú ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ fún nígbà tí umaru kú ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ fún ta lẹ fi jọ ẹ kàn ń tan àwọn èèyàn jẹ ni ọmọ lóòkù òun ni wọ́n ní kó ní ọlọ́run foríjì bàbá mi foríjì ìyá mi foríjì ọmọ mi foríjì ọkọ mi foríjì aya mi wọn ò ní kí wọ́n lọ rẹ́ǹtì àfáà. tẹ ẹ wá rí ẹ̀yin àfáà tẹ́ ń lọ lé olókù tẹ ẹ lẹ́ń lọ ṣe fìdáwù ìyá yín ẹ̀yin náà mọ bí ó sì ga tó o torí pé ìtẹ́sìn ọ̀rọ̀ yín lẹ̀ ń ṣe o ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ o òun tẹ́sìn ọ̀rọ̀ yín òun lẹ̀ ń ṣe ẹ sì mọ̀ bẹ́ẹ̀. ẹ̀yin tẹ́ ń pè wọ́n ẹ má pè wọ́n mọ́. ẹ má pe àwọn àfáà pé kí wọ́n bá ń ṣe fìdáwù mọ́ ẹ má pè wọ́n mọ́ ìwọ fún ara rẹ sẹ́nu ara ẹ sọpọ́ lọ́wọ́ ọba foríjì bàbá mi foríjì ìyá mi foríjì ọmọ mi foríjì ọkọ mi foríjì foríjì aya mi ó ní ìdíkò kísàfà pé ẹ bàbá lè mọ̀ mú ọjọ́ kẹta ẹ má gbàgbé o ẹ bá mi ṣe fìdáwò fún yá mi fìdáwò tọ́lọ́hún ò ní gbà lọ́wọ́ wọn àwọn kan náwó yín jẹ ni wọn ó sì ṣe àkáǹtì ẹ̀ lọ́jọ́ àlìkìyàmọ̀ ìwọ tó o fún wọn lówó ọlọ́wọ́n bí ọ léèrè àáfàá tó gbowó ọlọ́wọ́n bí ọ náà léèrè ẹ̀yin méjèèjì lẹ́jọ́ fẹ́ẹ̀lì lórí ẹ̀ lọ́jọ́ àlìkìyàmọ̀. bí àdúrà ṣe jẹ́ ohun tó lọ́lá jù lọ tó lọ́lá ju sàrá lọ fókù ẹ padà bàjẹ́ náà mọ́ra yín lọ́wọ́ ni ẹ ti bàjẹ́ mọ́ra yín lọ́wọ́ níbo lẹ ti rí fìdáwù níbo lẹ ti rí fìdáwù níbo lẹ ti rí fìdáwù lẹ́yìn yẹn lẹ́yìn àdúà tí wọ́n ní ṣe fókù rẹ̀ ẹ sì máa wò ó káti ẹ̀wá sọpọ́ mọ lóòkú gan ṣàdúrà fókù rẹ̀ níwọ̀n ìgbà tó kù bá ti jẹ́ mùsùlùmí gbogbo mùsùlùmí ayé láti ní àdúà tá a lè má ṣe fún òkú mùsùlùmí gbogbo mùsùlùmí ayé ni káti ẹ̀wá sọpọ́ mọ lóòkú sẹ́ kò ṣàdúrà fún bàbá ẹ̀ kò ṣàdúrà fún yẹ́ ẹ̀ oku musulumi ọlọ́run ò ní yọ níbi àdúrà tí gbogbo musulmi ayé lori ṣe lórí ìrun wa nígbà a bá sọ pé atahiyatu salawatu wasalawatu watoyibat asalaamu aleika ayu annabiyu wa rahmatulahi wa barakatu, asalaamu aleina wa ala ibadi gbólóhùn yẹn pé wàhálà ìbádì láhìsọ́lìhìn la fi tọrọ àdúrà fún gbogbo ẹrúsìn ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin. ọ̀nà wo ló gbàjá sówó ẹ̀yìn àfáà á ẹ wá wé láwa àárín ìsọnu sórí ẹ dàgbádàbò ẹ á máa gbowó owó àforíjì àforíjì ọlọ́run ẹ̀yin á máa gbà sápò ẹ sì gbàgbàgbà náà kò kò kò ayé yín ò dáa sí i ẹ gbàgbàgbà ayé yín ò dáa sí i ẹ jẹ́ lọ túbá ẹ rèé túbá ní túbọ̀ òdodo ẹ má lọ lé olókù mọ́ nítorí àdúrà fìdáwù ẹ má lọ lé olókù mọ́ nítorí àdúrà fìdáwù. náà nígbà tí àwọn àáfàá wa jẹ́ kó yé wa wípé àdúrà lọ́lá ju sàrà lọ wọ́n nítorí pé àdúrà kò ní nǹkan kan ṣe pẹ̀lú kọ́bọ̀ kò ní nǹkan kan ṣe pẹ̀lú kọ́bọ̀ anytime anywhere lọ́ọ́ ti sọ pé ọlọ́run báńkẹ́ bàbá mi bámikẹ́ yá mi provided tí bàbá ẹ bá lẹ́tọ̀ sí ìkẹ́ni o má ṣe mistake o tí bàbá rẹ̀ bá kú sínú Islam mọ́nìkọ́ lọ́hùn ó kẹ́ o tí ìyá rẹ̀ bá kú sínú Islam mọ́nìkọ́ lọ́hùn ó kẹ́ o sámọ sámọ máa wò wọn àtọ́lọ́ níran ni o ó ti bọ́ wájú ọlọ́run rẹ̀ di sáà máa fọlọ́run lẹ̀ olómọbi tí ó taari ẹ̀ sí ọ̀wọ́ ẹni tó bá kú sínú ìsìláàmù ohun tó ni wọ́n ní a gbọ́dọ̀ ṣàdúrà fún èèwọ̀ ni láti ṣàdúrà fún ẹni tí ò kú sínú ìsìláàmù ẹni tí ò kú sínú ìsìláàmù tiẹ̀ ti bánu tiẹ̀ ti bá nu ìbáàjẹ́ bàbá rẹ ìbáàjẹ́ ìyá rẹ ọlọ́wọ̀n mẹ́nibọ́dì rí o torí kò kò níran kò lẹ́bí kò lára so bí bàbá rẹ bá kú sínú kèfèrí tó bá wọná kò kò kò kò nítumọ̀ sọlọ́hún so ọ gbọ́dọ̀ ṣàdúà fún ẹni tó kú sínú ẹ̀sìn míì yàtọ̀ sí Islam okay. now sọwárí àdúrà yẹn àníṣẹ́ no kọbọ is required ò nídìí kọ́bọ̀ bákan náà no time fixing is required ò nídìí kẹ́ ẹ mọjọ fún un bákan náà ò nídìí kó háyà àwọn alálàáfáà. ò nídìí ẹ̀. lẹ́yìn ìgbà táwọn àáfàá wa jẹ́ kó yé wa wípé àdúrà lọ lágùsàrà lọ ni wọ́n ṣẹ̀ wá jẹ́ kó yé wa wípé òkè o táwa sọ pé o fẹ́ ṣe sàrà náà ni. wọn ò wá dákọ mọ́sà wọn ò dákọ àkàrà wọn ò dákọ àmàlà so ti gbọ́ ohun tí wọ́n dákọ ò ní pé sàrà tó jẹ́ pé tó o bá ṣe lónìí ibi tó o bá ṣe sí wọ́n máa ṣàǹfààní pẹ̀lú ẹ̀ lọ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún òní sàrà tí wọ́n rẹkọmẹ́ndì tó bá ti jẹ́ ti tòkú tá a fẹ́ ṣe fún òkú wa yóò jẹ́ sàráà kan tó jẹ́ pé tó o ti ṣe o nǹkan náà a mọ bẹnẹfíìtì ẹ̀ lọ day one day two week one week two month one month two year one year two year three year four tá a máa ṣàǹfààní pẹ̀lú ẹ̀ lọ ìyẹn ní ń pè ní sọ́dákọ̀ tó ń jàríyà. perennial sọdakọ perennial sọdakọ èyí tó ga sí pé tá a bá ti ṣe báyìí a yóò sì mọ bẹnẹfìtì lọ ń bẹ báwo láyé ṣe fẹ́ bẹnẹfìtì lọ ń bi mọ́sà ọgọ́ta a bá ti jẹ mọ́sà náà láti súdánù ó parí nù ọgọ́ta a bá ti jàkàrà náà láti súdánù ó ti lọ́nu àgàgà àmàlà yóò kọ̀kọ́ domina àkọ́kọ́ tọ̀dánù ràlẹ̀ràlẹ̀ rẹ̀ àyàmọ́gbẹ̀ ó ti lọ́nu ìdí tí mọ́sà ni àkàrà ni igbá kan ni tí ò fi wọlé nìyẹn ní abala sàrà òkú ọ wàá wo nǹkan kan tẹ́mi ẹ̀ máa gùn tó máa tọ́jọ́ tó lè ṣàǹfààní yálà fúnlé ọlọ́run tàbí fún aráàlú làfisọpọ́rọ̀ sàrà òkú ìmọ̀ gbọ́nwó kìí sọ̀rọ̀ àmàlà kìí sọ̀rọ̀ mọ́sà sàrà òkú ọmọ gbọ́nwó tọ́ba gásípò fẹ́ ṣe lè tọ́lọ́wọ́ bó gbà bẹ̀ láti wàá máa rí kó gbẹ́ kànga wòye owó tó fi gbẹ́ kànga. wọ́n ti sọ fún ọ tẹ́lẹ̀ o wípé àdúrà lóore ju sàrà lọ o ìwọ ló lówó lọ́wọ́ o àwọn àáfàá ti jẹ́ kó yé wa pé àdúrà ó lóore ju sàrà lọ fún òkú wa o ìwọ ló sọ pé o tún lówó lọ́wọ́ o so wọ́n wá ní tó lo olówó lọ́wọ́ àwọn sàrà tí àǹfààní rẹ̀ ó máa lọ tí ó máa lọ tí ó máa lọ ní kó o lọ ṣe ṣé ọmọ pé tó bá gbẹ́ kànga àgàgà tó bá gbẹ́ bọ́ọ̀hùlù wòye àwọn tí ó máa mú mi bẹ̀ wòye ọdún tí bọ́ọ̀lù tí ó lò kó tó di pé kò ní sàǹfààní mọ́ irú tó lọ sí nu àbí kó gbẹ́ kànga tàbí kó kọ́ mọ́sálásí mọ́sálásí míì kó tó dà wò yóò lé ní hundred years táwọn yóò sì mọ kírun ń bẹ̀ o lè ta ìsì mọ́sálásí o lè ta ilé ẹ̀. o lè ra tíra o lè tẹ tíra tíra ti ẹ̀dá pọ̀ ayé ọmọ kà lọ ni tí Jésù èdè ṣe bẹ́ẹ̀ nìkan ló kú tí àáfàá kan kọ́kọ́ ìdátù fún tó fi ṣe sàrà fún wọn ò tí ì bírù mi ìtayé ti ń kakọ́ ìdátù wọ́n sì ń kà á lọ náà ni. nbolo ti wá rí mọ́ ibo nbolo ti rí mọ́sà nbolo ti rí àkàrà nbolo ti rí ìrẹsì nbolo ti rí àmàlà ló ń jẹ ẹ̀yà nbó gbogbo oyún sọdakọ tó ń járí yà ni recommended sọdakọ tá a bá fẹ́ sọ nípa àtòkù tá a fẹ́ sísà láàfókù. wàyí o níbàámu sí. Si, ìbéèrè tó ní ìbéèrè wá béèrè nọmba one pé ẹ mú ọjọ́ kẹta wrong ọjọ́ kẹta lẹ́yìn òkú ẹ̀ mọ̀ tó wà fún ni mistake lẹ ṣe yìí tókù bá ti kú tọ́ba jọ́kùnrin ló kú tó fìyàwó lẹ̀ ìyàwó yìí ó sì okú oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá tó bá wà nínú oyún ọgọ́ tó bá tó bímọ ló tó jáde opó ìbáà jẹ́ lẹ́yìn ìṣẹ́jú tọkọ kú tán ló bímọ. gúrùpù kẹta òun wá ní àwọn obìnrin tí wọ́n súnmọ́ òkú bí ìyá òkú bí arábìnrin òkú bí ọmọbìnrin òkú àwọn ni wọ́n ní káwọn náà ń ṣe opó ọjọ́ mẹ́ta tẹ́ ẹ sọ di nǹkan mìíràn mara yín lọ́wọ́ pé tọkùnrin bá kú nísinsẹ́ tọkùnrin bá kú àwọn obìnrin tó súnmọ́ nínú mọ̀lẹ́bí rẹ̀ wọ́n gbọ́dọ̀ ṣe opó ọjọ́ mẹ́ta ẹni tí ó ṣe kọjá opó ọjọ́ mẹ́ta òun nìkan ni ìyàwó rẹ̀ tí ó ṣe opó oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá. tọ́jọ́ kẹta bá ti pé wọ́n ti firi ìyẹn lẹ wá sọ di ọjọ́ kẹta òkú tẹ wá ń ṣèranù ń bẹ. tọ́ba dá sí pé àwọn ẹbí rẹ àwọn ni wọ́n ní kó kálukú wá dáwó tiẹ̀ o ọjọ́ kẹta làwọn ó ṣe o káwọn ṣe ń táwọn ó ṣe kó tán bẹ́ẹ̀ mọ́dàwó o nítorí pé tó bá gá sí wípé sàrá lẹ fẹ́ ṣe kìí ṣe sàrá àmàlà ni wọ́n ní kẹ́ ẹ ṣe kìí ṣe sàrá mọ́sà ni wọ́n ní kẹ́ ẹ ṣe bọ̀tẹ́ bá fẹ́ dáwó láti gbẹ́ kànga bá wọn dáa bẹ́ẹ̀ bá fẹ́ dáwó láti la ọ̀nà tí ó wọnú abayín lọ bá wọn dáa tẹ́ bá fẹ́ dáwó láti tẹ tíà láti tẹ ìwé ẹ̀sìn jáde bá wọn dáa wọ́n mọ̀ ká tí àyẹ̀ lọ títí láíláí ni tẹ́ bá fẹ́ dáwó láti lẹ táìlì mọ́ mọ́sálásí bá wọn dáa àmọ́ tó bá sì ń yọrí síbi pé ẹ dáwó láti jẹ àmàlà láti jẹ mọ́sà láti jẹ àkàrà má dá o má dá ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ò sì ní lọ ò ní lọ wọn ì bá jẹ ẹbí rẹ jù bẹ́ẹ̀ lọ ò ní lọ torí pé kò sí ní tó ní kẹ́ ẹ péjọ lọ́jọ́ kẹta kẹ́ ẹ túká lọ́jọ́ kẹta ló wà kẹ́ ẹ túká ẹ̀yin tẹ̀ ń sopó tó po yín ò ní kọ́dọ́gọ́ mẹ́ta kẹ́ ẹ wá túká lọ́jọ́ kẹta òun ló wà kò sí ní tó ní kẹ́ ẹ péjọ lọ́jọ́ kẹta ẹ wo tẹ́sí ní kẹ́ ẹ ṣe kẹ́ ẹ túká lọ́jọ́ kẹta tẹ́ ẹ ti wà nílé opó. nítorí mọ̀lẹ́bí yín tó kú ohun tẹ́sìn sọ nìyẹn ẹ̀yin ò rí yẹn ṣe mọ́ ẹ wá gbé mi ìwà tó gàdàdà lẹ̀ sọ di kẹ́ ẹ péjọ sílé olókùú lọ́jọ́ kẹta aládàdà lẹ̀ nìyí. ọ wá gbọdọ lọ ọ sọ pé ọjọ́ kẹta yẹn ìwọ wà nílé opó pò ń sopó lọ́wọ́ ta ni ó ní ó ń ṣe pé bàbá ẹ ló bá kú tó sì jóbìnrin ó ní òun sí opó bàbá rẹ tó bá sì jẹ́ arákùnrin rẹ ni ó ní òun sí opó arákùnrin rẹ ìjẹta ló kú ó ti wọ opó àná oṣopó òní oṣopó wọn ò ní kẹ́ ẹ péjọ síbẹ̀ sọ wá rí àṣà pé ẹ ṣé mo lè lọ ọbẹ̀ kí n gbóúnjẹ lọ́wọ́ àlọ́ ò gbọ́dọ̀ lọ ọbẹ̀ tó o bá ti fẹ́ kí wọ́n kọ ẹ̀ṣẹ̀ lẹ̀ fún ọ ọ gbọ́dọ̀ lọ ọbẹ̀ ní dá wọn dá tí wọn bá ti gbọ́ràn dá wọn dá ni o ò nídìí kó o lọ ọbẹ̀ bọ́ ọ bá lọ ọbẹ̀ tó o jẹun ó jìyà pé o bọ́ ọ jẹun ó tún jìyà pé jẹun bọ́ ọ kí wọn kú ìnáwó ó tún jìyà pé kí wọn kú ìnáwó kàtígórì by kàtígórì nìyà àwọn tó bá lọ ọbẹ̀ torí pé ẹ̀sìn ọ̀ràn yín pé kẹ́ ẹ péjọ sílé olókùú lọ́jọ́ kẹta lọ́jọ́ kẹjọ lógójì ọjọ́ ẹ̀sìn ọ̀ràn yín ohun tẹ̀sìn ọ̀ràn yín ni wípé tí ẹbí yín bá kú àwọn tó bá jẹ́ obìnrin nínú ẹbí tí wọ́n súnmọ́ ẹni tó kú àwọn tó bá jóbìnrin kí wọ́n ṣe opó fún ọjọ́ mẹ́ta ṣùgbọ́n tó bá jẹ́ ìyàwó kó ṣe opó fún oṣù mẹ́rin àtọjọ́ mẹ́wàá àfi náà bá wà nínú oyún ni ó fi jẹ́ pé ìgbà tó bá tó bí oyún inú rẹ̀ ló tó parí opó ìbá mẹ́fà ìbá mẹ́jọ bẹ́sìn Islam ṣe gbé e kalẹ̀ nìyẹn o. ẹ má bá ẹnikẹ́ni péjọ lọ́jọ́ kẹta òkú o ẹ má bá ẹnikẹ́ni péjọ ní ọjọ́ kẹjọ òkú o àdàdálẹ̀ ni o iná ni o ẹ̀sìn á máa wò ó ọ̀tọ̀ ní kẹ́ ẹ ṣe nǹkan ọ̀tọ̀ ní kọ́lọ́hún ó gbà á àwa ń sọ fún yín ọ̀nà tẹ́ ẹ fi gbà á ẹ ta lẹ fẹ́ kó gba sàrà lọ́wọ́ yín bí àmọ́ lọ́wọ́n ní gba sàrà àmọ́sà nítorí òkú torí pé ànábì tó yọ ọlọ́run sí wa ọmọ ọmọ dákọ sọ́dákọ̀ tó ń járíyà tó ń ni onísàrà tẹ́ẹ̀sì fókù tó ń rẹkọmẹ́ndì onísàrà tí àǹfààní rẹ̀ ń lọ títí àti títí láíláí. aláwọ̀ fi wá ṣe kúngẹ́ dáadáa ẹ jẹ́ ká dúró síbi tí àbádé yìí kọ́lọ́n jẹ́ kí àwọn náà kó ṣàǹfààní fún èmi àti ẹ̀yin náà kọ́lọ́n kó ṣàforíjì fún mi kó ṣàforíjì fún ẹ̀yin náà kọ́lọ́n ọba kó fi ààbò rẹ̀ kó fi bò wá. ní àárọ̀ mo ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan tí mo pè ní sùfìní tẹ̀bùlíìgì àwọn àáfàá wa lágbàáyé wọ́n ní kẹ́ ẹ ṣọ́ra fún tẹ̀bùlíìgì o wọn kì í ṣe áálùsùn náà o ẹ ṣọ́ra fún wọn o ẹ má gbà wọ́n láàyè láti gbé ìjáde wá sínú mọ́sálásí yín o wọ́n iṣẹ́ ní tẹ́ ẹ lé lọ kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ wọ́n iṣẹ́ ní tẹ́ ẹ lé lọ sí mọ́ríkàsì wọn wọ́n iṣẹ́ ní tẹ́ bá wọn lọ sí ìjáde wọ́n lẹ́bọ lẹ́rù o wọ́n di kèfèrí mẹ́rù ọ̀pọ̀lọpọ̀ bídíà ò ní wọ́n di mẹ́rù àwọn àfáà lágbàáyé wọ́n ti wá make declaration pé jamaatu tabligh muftadi'un sufiyun jamaatu tẹ̀bílíìgì o ní tilé toko wọn o oníbídíà ni wọn o onísúfìsì ni wọn ìwọ òsì fẹ́ dón bídíà ọ̀fẹ́ dón súfì jìnnà sí wọn wasalaamu wa rahmatulahi wa barakatuhu.